وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله وقد روى مالك ابن الحوارث أن النبي صلى الله عليه وسلم قال صلوا كما رأيتموني أصلي فعلينا أن نصلي كما صلى رسول الله صلى الله عليه وسلم adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ à ń bí ọlọ́run kí Allah kó yọ́nú sí àwa náà kó ṣe àforíjìn àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa òní ni yawmul jumu'a ìkejì nínú oṣù rọ̀bí òsáni ti ọdún fourteen forty one déètì òní sì ni ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọdún fourteen. 14 forty one. مكانة الصلاة في الإسلام وأفضليتها ipò tí ìrun kíkí wà nínú Islam àti àjùlọ ọlá rẹ̀. kútúbẹ̀ eléyìí ní ìkẹfà tí mi ò bá ṣe àṣìṣe lórí agbọ́ni náà ní ìjẹjọ́ asunan alikauliya àwọn sunna tó ní í ṣe pẹ̀lú sísọ àwọn gbólóhùn kan lórí ìrun ni a ṣe àlàyé rẹ̀ àwọn gbólóhùn yálà nínàró tàbí ní rùkú tàbí ní sùjúd tàbí ní ìforíkanlẹ̀. àṣàjọ gbogbo ẹ̀ ni àwọn onímẹ̀sìn kójọ tí wọ́n pè ní asunan alikauliya àwọn suna ìrun tó jẹ mọ́ ọ̀rọ̀ sísọ. So wàyí bá a ṣe rí súnà tó jẹ mọ́ ọ̀rọ̀ sísọ la tún rí òmíràn tí ò jẹ mọ́ ọ̀rọ̀ sísọ. èyí ni sunal alẹ́ afonal tàbí sunal alẹ́ haihat sunan alẹ́ afonal awil haihat. àwọn súnà ìṣe àwọn súnà ìṣe lórí ìrùn ìyẹn ni pé gẹ́gẹ́ bí àdìsí málìkì ọmọ òwárìsù ṣe gbà wá rọ̀díyàlọ́ anil nínú bọ̀kọ́rí wípé òjíṣẹ́ Allah sọ pé sọ́lù kámẹ́rọ̀ àìtùmú ní òsọ́lì. ẹ kírun gẹ́gẹ́ bí ẹ ṣe rí mi tí mò ń kírun. pẹ̀lú àdìsí yẹn a wà kírun gẹ́lẹ́ bánẹ́bí náà ṣe máa ń kí. bá a bá tiẹ̀ lágbára ìdúró rẹ̀ òdiwọ̀n ìdúró tá a lágbára òdiwọ̀n rùkú rẹ̀ tá a lágbára òdiwọ̀n sùjúdù rẹ̀ eléyìí tí agbára wa bá gbé ń bẹ̀ ó di dandan fún wa ká wo ànábì wa kọ́ ṣe. níwọ̀n àgbà tí agbára wọ̀ wá gbé òdiwọ̀n ìdúró rẹ̀ rúkú rẹ̀ sùjúdù rẹ̀ tó sì di dandan fún wa ká wo ànábì kọ́ ṣe lórí ìrun kíkí in particular àtọ̀rọ̀ kan yìí. èyí tí wàá rí táàtù fi omi kun ohun tó yẹ ká ṣe ọ̀nbẹ̀ńlẹ̀ àti ìrìṣe tán sọ́wọ́ abala káyìí mu ká wá mú òmíràn fi kun ka wá sọ pé bí àwọn bàbá kan ṣe máa kí inú ọ̀rọ̀ wọ̀ jẹ́ mọ́ ni bánàbì ṣe máa kírun. àwọn ohun tó jẹ àwọn nǹkan kíkà àwọn nǹkan kíké lórí ìrun òun la mú sọ ní ìjẹjọ tí gbogbo nǹkan náà sì jẹ́ súnà ìyẹn ni pé àwọn nǹkan tó ga sí pé tá a bá ṣe àgbàládá tá a bá ṣe àníjìyà bó tilẹ̀ ga sí wípé a àlàyé náà wípé àwọn kan bẹ nínú àwọn nǹkan tá a kà níjẹjọ yẹn tó ga sí pé tá a bá gbàgbé láti ṣe a ṣe ìtanràn fún un. ohun tó bá jẹ́ abala kejì ẹ̀ òun náà ni àwọn súnà ìṣe tá a lè pè ní súnà oníṣe ti jẹ́jọ́ ní súnà ọlọ́rọ̀ tòní ní súnà oníṣe tá a bá fẹ́ kírun kí ni àwọn ìṣe tá a máa ṣe tá a máa fara wa ṣe lórí ìrun tó ga sí wípé àwọn ìṣe náà wọn ò kà á sí ọ̀ràn yàn wọn ò kà á sí májẹ̀mú ṣùgbọ́n ohun tí wọ́n kà á sí wọn ò kà á sí ọ̀ràn yàn wọn ò kà á sí orígun wọn ò kà á sí májẹ̀mú irun ohun tí wọ́n kà á sí òun ni súnà run ohun tá a bá sì ń pè ń súnà nínú ìdájọ́ fíkìú òun ni ohun tó ga sí pé tá a bá ṣe àgbàlada tá a bá ṣe àníjíyà àwọn nǹkan tí wọ́n kà kún súnà ọ̀run rèé o alákọ̀ọ́kọ́ rọ́fọ̀ olè yàdá yìí ní má àtẹ̀kìbí lè ìkẹrọ gbígbé ọwọ́ méjèèjì sókè pẹ̀lú Allahu akíbárù bẹ̀rẹ̀ irun ẹ rí i pé nígbà tá à ń ka orígun irun a sọ pé ṣíṣe akíbárù bẹ̀rẹ̀ irun ni. mo sì sọ́jọ́ náà wípé ó ṣeé ṣe kí ẹnìkan fẹ́ jọ ìrun kó fẹ́ jọ ìrun kó wá rí i pé ìmọ̀mù wà ní rúkú tó ní kò ń ṣẹ̀ṣẹ̀ gbé ọwọ́ sókè pẹ̀lú Allahu Akbar kó ń ṣẹ̀ṣẹ̀ máa káwá mọ́yà lẹ́yìn ìgbà tó ń bá gbọ́wọ́ sókè tán kó tó lọ bá ìmọ̀mù rẹ̀ ní rúkú. ìmáàmù ti gbórí kú orúkú nípasẹ̀ bẹ́ẹ̀ rákà yẹn ti bọ́ ọmọ lọ́wọ́ ṣe rí i pé ìwọ sọ̀rọ̀ bá mọ pàtàkì àwọn àfẹ́sìn ó yẹ kó o báyìí o tó já pé mujarradu hadith yẹn pé sọ̀lú kàmárọ̀ mi tí mo kírun nìkan náà ni fún wa láì sí àlàyé pé àwọn kan tó ga sí pé orígun ni wọ́n nínú bánẹ́bí ṣe kírun àwọn kan ń bẹ tó ga sí pé ọ̀ranyàn ni wọ́n nínú bánẹ́bí ṣe kírun àwọn kan ń bẹ tó ga sí wípé súnà ni wọ́n nínú bánẹ́bí ṣe kírun tí ìbá ga sí pé àwọn àfáà ẹ̀sìn wọ̀nyí wọ́n mú gbogbo ìtúpalẹ̀ wọ̀nyí wá. làṣítàdà àlẹ́yìnà al-islam ẹ̀sìn ọba ni wàhálà gan ni o ẹ̀sìn ó lágbára gan ni yóò ní wàhálà gan ni o torí nígbà tá a bá mọ ètò jọ̀ràn yàn yàtọ̀ sí ètí ìsọ̀ràn yàn tá a mọ ètò jẹ́ orígun yàtọ̀ sí eléyìí tí èsì orígun ẹ̀sìn oníwàlà ló fi já sí wípé ẹnikẹ́ni nínú wa tó bá gbé tíra àdíìsì lọ́wọ́ kó gbé e lọ́wọ́ pẹ̀lú tíra fíkìú ní o àdíìsì ni sọ̀lú kàmárọ̀ àìtùmú ní òsọ́lì ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kírun àdíìsì nìyẹn fíkìú la fẹ́ wá máa fi ṣàlàyé rẹ̀ yìí tá a bá gbádìí sì mú tá a bá sọ pé títa àwọn àfọ onífíkìú kò jẹ́ nǹkan kan àákàkù bára wa ni àwọn ni wọ́n jẹ́ ká mọ̀ wípé ìṣe ànábì pẹ̀lú Allahu Akbar níbẹ̀rẹ̀ ẹ̀rùn wọ́n jẹ́ ká mọ̀ wípé Allahu Akbar yẹn òun lọ̀ranyàn gbígbí ọwọ́ sókè pẹ̀lú ẹ̀ kì í ṣe ọ̀ranyàn. iṣẹ́ ni wọ́n ṣe ń wo torí pé circumstances lè bí kó ọkàn dúró sí Allahu Akbar láì ní òkè tí ìbá wa dá sí pé àwọn àti ṣàlàyé rẹ̀ ọ wà ní inú fu àyàfó pé ṣé mo sì kírun bá o sì kankan kankan nínú ọ̀nà tó o lè tán pé à o dúró gbàǹtọ́ ló fi ò ní ṣe ìtanràn sùjúdù kọ̀bùlì tàbí báàdì. nítorí náà nǹkan àkọ́kọ́ nínú súnà irun tó jẹ́ súnà oníṣe òun ni gbígbé ọwọ́ wa méjèèjì sókè pẹ̀lú tẹ̀kìdíratul ìrọ̀m. lẹ́yìn náà wàá ń darúkú ìkejì tá a bá fẹ́ a fẹ́ rùkú nísìn a Allahu Akbar a lọ sí báyìí ọwọ́ tá a gbé sókè ká tó lọ rùkú yẹn súnà ni ìkẹta wàyí ń da rọ́fúnrin fẹ nígbà tá a fẹ́ gbórí kú ká ní sẹ́mi Allahu liman hamida gbólóò yẹn dandan lòun ìgbé ọwọ́ sókè pẹ̀lú ẹ̀ súnà ni wàhátùhùmá akíbazálìkà nǹkan ẹlẹ́ẹ̀kẹrin òun pé gbígbé ọwọ́ wa méjèèjì wálẹ̀ náà lẹ́yìn ìgbà tá a gbé ókè, súnà ni ìyẹn ni pé abẹ́ kírun nísìn a wá sọ pé Allahu Akbar bá a ṣe gbé ókè òun súnà ni kó tó wálẹ̀ padà súnà ni gbígbé ókè, súnà ni kó wálẹ̀ padà súnà ni lẹ́yìn náà ẹlẹ́ẹ̀karùn-ún. wádìhùn lè yàmín wádìhùn lè yàmín aláṣímẹ́l nígbà tá a gbé wálẹ̀ tán tá a ṣẹ̀ṣẹ̀ wàá gbé ọwọ́ ọ̀tún wa lé òkè ọwọ́ òsì lórí ìgbàyà wa súnà ni. ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn kan ti gbára wọn jà tán ti fọ́ra wọn gbé lórí rí lórí ọkàwọ́mọ́yà kò kàwọ́mọ́yà àwọn kan ti ya dìgbòlugi lórí ọkàwọ́mọ́yà kò kàwọ́mọ́yà débi wípé tí wọ́n bá wo ìmáàmù tó fẹ́ kírun fún wọn tó bá dáwọ́lẹ̀ wọn ò ní kírun lẹ́yìn ẹ̀ tàbí nídàkejì tó bá káwọ́ mọ́yà táwọn sì máa dáwọ́lẹ̀ wọn ò ní kírun lẹ́yìn ẹ̀ nílùú náà ni o nílùú náà ni o ńgbà ọba sì yà wọ́n làwọn ọmọ kéwù wọ́n lè ní bàbá àwọn àfáà ni bàbá bàbá àwọn àfáà ni bí àbàbà yín bá jẹ́ àfáà ṣé ìjẹ́ àfa rẹ̀ lóníkẹ́ ẹ máa lura yín lórí pé èèyàn káwọn mọ́yà kò káwọn mọ́yà ìṣe pé sùn náà. bí mọ́mù bá káwọn mọ́yà ọkà mọ́yà nu wọ́n fẹ́ gba ládàá ìkáwọ́ mọ́yà nu tí ọ̀bá sì ká mọ́yà kò ní ládàá rẹ̀ gbà nìyẹn kò ní kankan kan ṣe pẹ̀lú ìrun yín ẹ̀ kankan èyí ni àlàyé táwọn onímọ̀ ṣe fún wa. ẹlẹ́ẹ̀karùn nìyẹn o gbígbé ọwọ́ ọ̀tún lé ọwọ́ òsì lórí igbá wa súnà ni nàkà àbándélé a máa fẹ́ kí irun ọmọdé awọ́lẹ̀ kò sí ní tẹ́lẹ̀ sọ ọmọ ọmọdé ni wọ́n láwọn ní ẹ̀rí lọ́wọ́ lórí ẹ̀ <laughs> ẹ̀rí kan ní máa mú wa lórí fi kanta. àdéhìsì Bukhari àti Muslim tó ní ká káwọ́ mọ́yà pànẹ́bí máa ń káwọ́ mọ́yà pé tí ànẹ́bí bá tó rí yàn tí ń kírun lọ́wọ́ tí ó káwọ́ mọ́yà lórí irun ànẹ́bí ó tún bá fi ọwọ́ rẹ̀ bá kó ọwọ́ ẹ̀ mọ́yà rẹ̀. àwọn afẹ́ ṣe bá mi nínú ìlànà lílo àdìsí ni pé àdìsí kankan kò gbọdọ̀ kanta Bukhari àti Muslim bẹ́yìn bá sọ pé ẹ ní àdìsí àbúdáùdù lọ́wọ́sẹ́ tí n ti ń bẹ́nu àbúdáùdù tọ́ba ti kanta bùkọ́rí wọn ò ní lo àdìsí àbúdáùdù yẹn mọ́ nìyẹn tí n ti ń bẹ́nu àbúdáùdù tọ́ba ti kanta mùsùlùmù wọn ò ní lo àdìsí àbúdáùdù yẹn mọ́ nìyẹn nǹkan kan ò gbọ́dọ̀ kanta bùkọ́rí àti mùsùlùmù lẹ́yìn wọn ló tó kan àbúdáùdù ni lẹ́yìn wọn ló tó kan Tirmidhi nítorí náà ó ní bá a ṣe máa lu àdíìsì Allah fi wá súnà kẹfà nazaruhu ila mawdi sujudihi súnà ni ká fẹ́ kírun kó ga sí pé ibi tá a fẹ́ forí kàn ibẹ̀ la máa wò ibi tá a fẹ́ forí kàn ibẹ̀ la máa wò ló ga sí pé àwọn àfa sọ pé lára ohun tá a fẹ́ lórí ìrun òní wíwò yeleyele yálayàla bó ṣe ń wòkè òun wò sàlẹ̀ tẹ bá rí ẹlòmíì tí bá ń kírun lọ́wọ́ tẹ bá rí ẹlòmíì tí bá ń kírun lọ́wọ́ wọ́n bá dúró báyìí yóò wọ aago tó lù yóò ti péjú kó mbẹ tẹnìkan bá wọlé yóò dọ̀gbọ́n wò yóò tún mọ́ kírun lọ bẹ́ẹ̀ bá ṣe kinní kan yóò wò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá wá sí ibi tó ti ń ṣáàjì sẹ́ẹ̀tì yóò wò ṣé ẹ̀jẹ̀ pété àti ńlọ́fẹ́ mú wúwá sáàrì kù fi sọ̀lá ó lè nu wọ́n kọ́ táwọn ibi ìpẹ́ tí bá ń ṣe bẹ́ẹ̀ ni ó lè lórí irun ó ń jalè lórí irun ti ẹnu ló fi já sí pé ó ní option míì ju kó ṣe súnà yẹn lọ ibi tó forí kan gan-an ni kó máa wò tí kì í bá ṣe làlúrí ló lè gbé ojú ẹ kù ń bẹ̀ tí làlúrí bá ṣẹlẹ̀ ló lè gbójú ẹ kù ń bẹ̀ gbogbo tó ń wò yẹn kò wọ làlúrí náà ọ ò pa ọkàn rẹ kọ ni ló fi ń wo òkè ò ń kagi ajá tí wọn bá tiẹ̀ wá dé mọ́ṣáláṣí míì tí wọ́n ná ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó síbẹ̀ ẹ máa wá wẹ̀yìn tí wọ́n máa ń kírun lọ́wọ́ yóò máa fojú wo èsì mọ́ṣáláṣí yajimabi bí ti ń kírun lọ́wọ́ yóò máa wo èsì lọ́ọ̀kan báyìí bẹ́ẹ̀ ni pé kò rí èsì rì bẹ́ẹ̀ ni wọ́n máa wo ẹlòmíì yóò máa wo ọ̀tún yóò máa wo òsì ìṣesí báyẹn ò dáa nínú súnà ro ni pé ibi tá a forí kàn báyìí ibẹ̀ ni ká máa wo ibẹ̀ ni ká máa wo ìkeje tẹ̀fùrìkọ́tùhù bẹ́yìnà kọ̀dàmẹ́yìn kọ́ ìmàn tá a bá ń kírun lọ́wọ́ nínú súnà ro ni pé o gbọ́dọ̀ ọ̀ka ẹsẹ̀ kọ́ báyìí o gbọ́dọ̀ ṣe báyìí o gbọ́dọ̀ dúró àtàláàtì. àbí kí lẹ́yìn sọ́gà máa ń pè àtàláàtì ó dùn báyìí ọ̀la àlàfo gbọ́dọ̀ wà láàrin itan rẹ ò ní pa ẹsẹ̀ pọ̀ ọ̀la ẹsẹ̀ báyìí àwọn afáàwá níbo ni ó làdé torí tí n bá fẹ́ lẹ́sẹ̀ míì mo lè là báyìí mo là náà nu o àbí bẹ́ẹ̀ kọ́ àwọn àníbò ló ṣe mọ ibi tó làdé wọ́n ní bó ṣe mọ ibi tó làdé ni pé nígbà tẹ́yìn méjì bá dúró tẹ́nìkìní la ẹsẹ̀ tẹ́nìkejì la ẹsẹ̀ tí èjìká yín ò bá ti kanra yín ó ti làjú nù. bá a hádù bá a wa ma lórí irun ò ní pé ẹ̀yin méjì ẹ dúró ẹ fẹ́ kírun alright òun kálukú wa la ẹsẹ̀ tẹ́ bá ti la ẹsẹ̀ yẹn jù èjìká yín ò máa sá fún ara yín kò ní kanra wọn ó sì yẹ kí èjìká yín kó kanra wọn ní orí irun ni. Therefore, ìwọ̀nba lílà tó ń là kéjìká rẹ kò ní jìnnà kò ní takété sí èjìká ẹnìkejì ẹni tó dúró sí ọ̀tún rẹ àtẹni tó dúró sí òsì rẹ ó ní ẹnu àlà lílà ẹsẹ̀ wa kàtàkàtà lórí irun. súnà kẹjọ tó jẹ́ súnà oníṣe òun ni kọ́búdù rọkùbàtẹ́ èyí biyadehi mufuragata yili asọ́bi firukuhi wàmadu zaharihi fihi wàjàlá rasihi hiyalahu. súnà oníṣe ìkẹjọ lórí irun òní pé tá a bá rùkú wọ́n fẹ́ kí o fi ọwọ́ rẹ méjèèjì tí wàá na ọmọ níka rẹ tí wàá yà kàtàkàtà wàá fi gbá orúnkún rẹ méjèèjì mú lórí ìrùkù rẹ tí wàá sì jẹ́ kí ẹ̀yìn rẹ kó nà tọ̀ bákan náà tí orí rẹ tí ó wà ní agbede méjì kò ní lọ òkè kò ní lọ sódò ohun tí wọ́n sọ ni pé tá a bá fẹ́ rùkù a bá fẹ́ rùkù. o ní sọwọ́ báyìí láti fi gbórúkún mú bó ṣe sọwọ́ rẹ nì ọ máa ya owó ẹ̀ kàtàkàtà báyìí ọ yà katakata ọ wà fi lé orí orúkún rẹ ok ọ wà ní su ẹ̀yìn jọ bíi tabuké ọ nà ẹ̀yìn rẹ orí rẹ yìí o ní ṣe báyìí láti máa wo ọ̀kan bẹ́ẹ̀ ló sì ní ṣe báyìí láti máa wo inú orí rẹ báyìí bí ó ṣe wà rèé láti mọ ibi tó fẹ́ forí kàn lórí irun. súnà irun níbi ìrùkú ònìyẹn òní kájọ òní kẹ́yìn jọ òní su ẹ̀yìn jọ òní fún ìkápọ̀ ó máa yà báyìí ó fi lé orí orúnkún rẹ méjèèjì tọ̀tún lórí orúnkún ọ̀tún ọwọ́ òsì lórí orúnkún òsì ẹ̀yìn rẹ ọ̀jẹ̀ kó tẹ́ pẹrẹsẹ ní ru ké sẹ́yìn ò ní wa ẹ̀yìn jọ ọ̀nà bọ́lọ̀ ń bá ti fún ọ nígbà láàyè ma ò ní gbé orí sókè ò sì ní sọ ọ́ tíyàn jù sínú kànga bí kò sí pé yóò wà láàrin àgbèdègbèdè méjèèjì. Suna oníṣe ìkẹsàn-án tẹ̀mùkínú àádọ́hì sujúd minal ardi wà mubasharatuha li mahali sujúd nínú súnà oníṣe òun ni pé gbogbo ẹ̀yà ara tó wà fún foríkanlẹ̀ ó jẹ́ kó kan ilẹ̀ ní o lórí ìforíkanlẹ̀ rẹ̀. ó jẹ́ kó kanlẹ̀ ó jẹ́ kó tààrà àfi tó bá pé ẹ wà lórí ìtẹ́ fi ń kírun kó kan ilẹ̀ tààrà àfi tó bá pé ẹ wà lórí bóyá irú sàjádà yìí tàbí irú táìsì yìí tàbí irú ẹní tàbí irú rọ́ọ̀gì tí kì bá ṣe bẹ́ẹ̀ ká ní ilẹ̀ lásán ló fi ń kírun oríkèé tí wọ́n máa ń kanlẹ̀ níbi sùjúd ó gbọ́dọ̀ kanlẹ̀ tààrà ìtumọ̀ eléyìí ni pé kíkan ni àwọn orígun nínú ẹ̀yà ara wa àbí kí ni àwọn ẹ̀yà ara tó ga sí pé ó ní orígun tá a máa fi kírun kan tá a bá fi ṣe sùjádà lórí irun orí ọmọ níka ẹsẹ̀ wa méjèèjì orúnkún wa àtẹ́lẹwọ́ wa iwájú orí wa àti góńgórí imú wa orí ọmọ níka ẹsẹ̀ wa méjèèjì orúnkún wa méjèèjì àtẹ́lẹwọ́ wa. méjèèjì iwájú orí àti góńgórí imú wa ẹlòmíì ń gbà tó bá forí kanlẹ̀ yóò gbé góńgórí omú rẹ̀ kúrò ńlẹ̀ orí nìkan ni ó fi lélẹ̀ súnà àrùn rẹ̀ ò pé nù onírun o wọ́n ti ní súnà ni onírun àmọ́ ò ní gba ládàá ti mú mọ́ ok ẹlòmíì wọ́n ní kó ṣe mùbá sára gbèlè àrídìí. kọ́kànlẹ̀ tààrà sábà fẹ́ àfọwọ́kànlẹ̀ ó mà pé orí ilẹ̀ lásán ló ti kírun o nǹkan ti yé nígbà gbogbo èèyàn ń dé lójú ọjọ́ tí ó fi ráàyè jókòó nínú mọ́ṣáláṣí kò tètè dé o nígbà tó fẹ́ di kọ́díkọ́ o fi wá já sí pé àwọn ibi tó dọ̀tí ń ta tọ́ba wá fẹ́ wá forí kanlẹ̀ ìyọ́ wàá sí báyìí dípò kí gbogbo àtẹ́lẹwọ́ yìí kó lélẹ̀ ìyọ́ wàá sí báyìí bí ìgbà tí alákàn bá ń rìn ìyọ́ wàá sí báyìí kò sáfẹ́ kí àtẹ́lẹwọ́ yẹn kò fẹ́ ó kanlẹ̀ súnà rùn rẹ kò pé kò pé báyẹn o. ẹlẹ́ẹ̀kẹwàá nínú súnà oníṣe mùjàfáàtù àdọ̀dọ̀ ihí àǹjàǹbí ihí wàbátìní ihí àǹfàkìdá ihí wàfàkìdá ihí àǹsàkọ́ ihí wàtàfìríkì ihí bẹ́ẹ̀ nà rúkú wà ikọ́ mọ́tukọ̀dàmá ihí wàjà àlùbùtù àsọ̀bí àhímá. alàlẹ́ ard mufurakọ̀ wàwádìí yàdẹ́yì àhádìbí mọ̀nkìbẹ́yì mọ̀bsútọ̀tàn mọ̀dùmú mọ̀tàlí asọ́ọ̀bìnrin. súnà oníṣe kẹwàá lórí irun ó ní pé ó tún ń sọ nípa àforíkanlẹ̀ ni o ó sọ nípa ìforíkanlẹ̀ wa ó ní tá a sí àwọn ẹ̀yà ara yàtọ̀ sí àwọn ẹ̀yà ara tá a sọ pé yóò kanlẹ̀ lẹ́ẹ̀kan yẹn àwòrán àpèjúwe ìrísí tí wọ́n fẹ́ ká wà lórí ìforíkanlẹ̀ mo fẹ́ sọ yìí o apá wa méjèèjì yìí kò ní í lẹ̀kọ̀ mọ́ bọ́dì wa lórí ìforíkanlẹ̀ apá wa méjèèjì tá a bá foríkanlẹ̀ a ní í pamọ́ ara báyìí lórí ìforíkanlẹ̀. bákan náà ikùn wa yìí kò ní papọ̀ mọ́ ìtàn wa ikùn wa kò ní papọ̀ mọ́ ìtàn wa ìtàn wa kò ní wọ́pọ̀ mọ́ ojúgun wa bákan náà orúkún wa méjèèjì kò ní papọ̀ báyìí. kò ní papọ̀ a wà á nà ro àtẹlẹsẹ̀ wa méjèèjì bákan náà inú ọwọ́ wa méjèèjì a dàkọ ilẹ̀ ẹlẹ̀ tá a yà kàtàkàtà bákan náà a wà á gbé ọwọ́ wa méjèèjì sí ẹ̀gbẹ́ èjìká wa. Si síbi iwájú èjìká wa tá a tẹ ọwọ́ náà sílẹ̀ tá a sì wá pa ọmọ níkan ẹ̀ papọ̀ ọyọ ṣe tí mo sọ ohun kí wọ́n rí i torí ròyìn fẹ́ ọfẹ́ pọ̀ díẹ̀ ẹ̀wọ̀n bákùnrin ó ṣe ṣe wọ́n fẹ́ forí kalẹ̀ ní o dó sórí kò ní pa e, e, apápọ̀ apá rẹ̀ ṣe rí i pé gáàpù ń bẹ láàrin apá rẹ̀ yìí àti ẹ̀gbẹ́ rẹ̀ yìí ok mọ́ńkíbù ẹ̀ ní èjìká ẹ̀ rèé ibi tí ó máa gbé ọwọ́ sí rèé ibi tó máa gbé ọwọ́ sí ó nìyí bákan náà ni pé ikùn rẹ̀ kò kan orúnkún ẹ̀ lẹ́fìrẹ́ lomi tí ó fẹ́ dàbẹ́ ni kó fẹ́ dọ̀bálẹ̀ lórí irun gbogbo tó fẹ́ ṣe náà ni pé kò fẹ́ kíkún òun náà pé a níkùn jura wa lọ. Uh-huh. so kò fẹ́ kí ikùn òun kó kan orúnkún ẹsẹ̀ rẹ̀ méjèèjì yìí bí ó ṣe nàrú ẹ̀ náà nìyí orúnkún méjèèjì kò ní paapọ̀ ikùn kò ní lẹ̀pọ̀ mọ́ itan ọwọ́ kò ní lẹ̀pọ̀ mọ́ ọyá ètò lẹ̀pọ̀ òun kí wọ́n rí ètò lẹ̀pọ̀ bẹ́ẹ̀ lómi ṣe máa ń kírun rèé o bẹ́ẹ̀ lómi ṣe máa ń kírun o ṣe ti rí wọ́n tó bá ń kírun báwọn bí ìrún ológì ní ló ń kírun ìrún ẹ̀ pé bólógbò ṣe máa ń ṣe nu so ọ gbọ́dọ̀ ṣe bá ń kírun wọ́n fẹ́ kí apá rẹ kó jìnnà sí ẹ̀gbẹ́ rẹ kíkùn rẹ náà kó má kan ìtàn rẹ ìyẹn ní àwòrán ìforíkanlẹ̀. ìkọkànlá aliftirosh filijulus bẹ́ẹ̀nà sàgídàtà yìí ni ìjókòó oríṣìí mẹ́ta ní bẹ lórí irun ìjókòó àkọ́kọ́ o ní àwọn ìjókòó tá a máa ń jó láàrin ìforíkalẹ̀ méjèèjì ìjókòó kejì ó ní èyíkéyìí irun tí àtàyà rẹ̀ bá pé méjì ìjókòó àkọ́kọ́ wọn ìkẹta o ní ìjókòó parí irun mo rò pé ti yé báwọn oríṣi ìjókòó mẹ́ta níbẹ̀ lórí irun ìjókòó àkọ́kọ́ tó bọ́ sí kàtígórì one ó ní gbogbo ìjókòó tó bá wáyé láàrin ìforíkanlẹ̀ méjèèjì kàtígórì two ìforíkanlẹ̀ ìjókòó ó ní ìjókòó tá a jó tá a kàtà yá àmọ́ tí kìí ṣe ìjókòó ti sálámà ìran kẹta ó ní ìjókòó tá a jó tá a fi sálámà ṣẹ́wáá category one and category two wọ́n ní àjòkó tí a máa ṣe ìfìtìrọ́ọ̀ṣ a máa fi ẹsẹ̀ wa a máa fi a máa sọ di ìtẹ́ ẹ̀jòkó ọ̀yà àjò kí wọ́n rí ká sọ sókè díẹ̀ kí wọ́n lè rí ẹsẹ̀ ó jókòó sórí ẹsẹ̀ yóò tẹ̀sẹ̀ yẹn sílẹ̀ nígbà tí ẹ bá tẹ̀sẹ̀ yẹn lẹ̀ orí ẹ̀ ni ó jókòó lé yóò wá ń ro ẹsẹ̀ ti ọ̀tún yálà ìjókòó láàrin foríkalẹ̀ méjèèjì yálà ìjókòó tí kìí ṣe ìjókòó ti ìgbẹ̀yìn bá ṣe jónu tọ́ba wá dìgbẹ̀yìn ni ó ṣe yóò wá fi ekiti ìdí òsì òun ni ó fi jókòó yóò ká ẹsẹ̀ tó jókòó lé yẹn yóò kà ni ìjókòó tọ̀tọ̀ súnà lórí wa tí ọba wà ní kọ́ndíṣàn kan tí ò fi rọgbọ wọ́n ti sọ fún ọ pé súnà ni o sọ ti yé wọ́n ti sọ fún ọ pé súnà ni o pọ́nmọ́ hàn rẹ̀ lè mọ̀ o torí ẹni tí ó wó mu ń dì tó ni wọ́n ti ní káwọn tẹ ẹsẹ̀ ẹ lẹ̀ bàbá lọ jókòó lórí owó rẹ̀ ó fò dìde ní pòkì aláwọ̀ súnà oníṣe kejìlá wádé olùyàdá yìí ní alálìfàkìzá yìí ni èyí ni súnà tó fẹ́ sọ fún wa bá a ṣe jókòó àtàhíyà lórí irun bá a ṣe jókòó àtàhíyà ní orí irun pàápàá jùlọ bá a ṣe ṣì ọwọ́ wa gangan a ti sọ bá a ṣe jókòó lẹ́ẹ̀kan àbí yálà ìjókòó ìforíkanlẹ̀ láàrin ìforíkanlẹ̀ tàbí ìjókòó tí kìí ṣe ìjókòó ti sálámà irú kan náà ní méjèèjì ìjókòó tó gẹ́ ti sálámà òun ló ok ní ti ìjókòó àkọ́kọ́ orí àtẹlẹsẹ̀ lájókòólé ní ti ìjókòó parí ìdí gangan láfi ibo ni ọwọ́ wa máa wà lórí ìjókòó yẹn wa ṣe hàn wọ́n tá a bá ti jókòó tó kẹ́jọ́kù báyìí wọ́n ní a máa gbé ọwọ́ wa méjèèjì sórí itan wa a sì tẹ̀ méjèèjì bákan náà ni pé a wà á pa ìka wa pọ̀ pa gbogbo ẹ̀kọ́ náà gbé sórí itan méjèèjì àhayùwà so a papọ̀ báyẹn tó bá di pé a fẹ́ ka àtàhíyà. a wàásù ọwọ́ wa ọwọ́ kọ na ìka àásù ìka eléyìí báyìí méjèèjì a wà ṣe báyìí a fi ṣe ríǹgì báyìí a wà na eléyìí báyìí bá ṣe ṣe nìyẹn nígbà tá ka àtàhíyà ní orí ìrun yálà ìjókòó àkọ́kọ́ àbí ìjókòó kejì àmọ́ láàrin ìforíkanlẹ̀ méjèèjì ọwọ́ rẹ sí orí ìtàn rẹ ni. ìkẹtàlá tó jẹ́ súnà oníṣe lórí irun òun ni sísálámọ̀ sí ọ̀tún sísálámọ̀ sí ọ̀tún àti sísálámọ̀ sí òsì lórí irun wa gbogbo nǹkan wọ̀nyí làwọn onímọ̀ sọ pé ó jẹ́ súnà bó tilẹ̀ gà pé nínú mọ́bíábù míì wọ́n pè míì ní dandan wọ́n pe omi wọ́n pè ní dandan ṣùgbọ́n eléyìí tó gbégbó orókè jùlọ òun náà ni pé gbogbo àwọn nǹkan mẹ́tàlá wọn yìí tá a kà á lẹ̀ yìí o fàpẹ̀rẹ̀ nìsín ọ̀fẹ́ sálámà ọkàn ní asálàmù aláìkùn bí àwọn bàbá wa ṣe mọ́ sálámà nù àbí asálàmù aláìkùn wọn ò ní í ṣe báyìí wọn ò ní í ṣe báyìí wọ́n ti sálámà kì í fajá kí wọ́n sọ pé salamu aleykum wa rahmatulahi salamu aleykum wa rahmatulahi ṣíṣe é sọ̀tún ṣíṣe é sósì súnà ni ṣùgbọ́n èyí tó jẹ́ orígun tó sì jẹ́ ọ̀ranyàn onígbólóhùn asàlámù aleykum. so ti yé tá a bá ti gbọ́ àwọn kan wọ̀nyí yé ìwọ̀nba láàmú bá ìmáàmù kan jà mọ́ tí ò bá ṣe nǹkan kankan tó jẹ́ súnà táwa sì ṣe ní tiwa àwa tá a ṣe àgbàládà tiwa òun tí yóò ṣe ìmọ̀ọ́mù tó sálámọ̀ lẹ́ẹ̀kan tí wọ́n sálámọ̀ lẹ́ẹ̀mejì ìmọ̀ọ́mù ò ní gba ládàá súnà sálámọ̀ ti ẹnu ìwọ sì gba ládàá ọ̀ranyàn sálámọ̀ ó tún gba ládàá súnà sálámọ̀ so ó pọ́síbù fún ọ kó o kírun lẹ́yìn ìmọ̀ọ́mù kí ládàá rẹ gan tó ju lè mọ́mù lọ tó bá gá sí pé ìmọ̀ọ́mù yẹn àwọn súnà kan ò yé tàbí kò mú wá lórí ìrun ọlọ́run sì pé kó yé ìwọ ìwọ sì mú wá ọ gbalada bí àpẹẹrẹ nísìn wọ́n bẹ nínú àwọn ìmáàmù tó ga sí pé lẹ́yìn àtàhíyà sọ̀làtú ibrahim àtàmàtìkà báyìí wọ́n sàlámà ni àbí wọn mọ̀ pàdó àmì tún ń bẹ lẹ́yìn àsọ̀làtú àlẹ́ ibrahim yà ìwọ sì mọ̀ ìwọ sì rí ké ìwọ gbà ládàá tó kéwù ìmáàmù rẹ wọn sì ní fún ládàá rẹ torí pé òun ò ké tó ti yé so a láti bá ìmáàmù hagiu ní aspect tó bá jẹ mọ́ súnà lórí ọ̀rọ̀ ìrun tó bá rí ṣe alihamudulilayi tí ó bá rí ṣe ìwọ sáti mọ̀ tí ẹ kò sì máa ṣe alọ́fọwọ́sí kò ń gẹ́rẹ́ so a máa tẹ̀síwájú ní ọgọ́ mẹ́jọ insha allah akimu sọlá. Thank you.